Hmm. àjọ DSS ó yá ó yá ó yá etí yín mélòó ẹ tètè ní kíákíá báyìí ẹni tó jẹ́ ẹ director manager <laughs> ìyẹn director general àbí kí náà ń pè wọ́n ẹ managing director ti GT ó ní ẹ tètè ẹ pè é ó lẹ́jọ́ jẹ́ a ti gbọ́ oríṣiríṣi àwọn nǹkan lórí ọ̀rọ̀ tiẹ̀ náà bákan náà ta ló ń sọ̀rọ̀ ó tún ní èèyàn kan tún ń bẹ o ó ní managing director ti access náà ó ní dss ẹ tètè pé ẹ tètè pé ó ní information tá a gbọ́ wípé àwọn méjèèjì gangan àwọn gangan lè yàn gbòógì tí wọ́n lẹ̀dí àpò pọ̀ mọ́ emefiele tí wọ́n jọ ṣe àwọn owó kan ní kúmọkúmọ ó ní emefiele nìkan kọ́ ló dá ṣe o àwọn èèyàn méjèèjì tí mo dákọ yìí ẹ tètè mm, ẹ tètè kíákíá báyìí dss ẹ pè wọ́n ta ni ń sọ̀rọ̀ Timi Frank ní í sọ̀rọ̀ o Timi Frank ó sọ̀rọ̀ kódà ó ní àwọn méjèèjì ń bẹ ní UK báyìí tí wọ́n ń flẹ́ńjọ̀ ó níjọba UK ẹ tètè bá a pè wọ́n wá ta ló sọ̀rọ̀ ẹ wá gbọ́ àwọn àṣírí tó sọ o gbùrú tí <laughs> igbó tí ń fa gbùrùgbùrù tí ń fa gbó ẹ̀yin èèyàn ẹ súnmọ́ bí ẹ tún wá gbọ́ tuntun o Timi Frank ló tún àṣírí o ó ní ṣe ara èèyàn méjèèjì tẹ̀ ń wò yìí hmm, èyí tẹ̀ ń wò yìí àtẹ́lẹ̀ náà ó láwọn méjèèjì ó ní wọ́n ní nǹkan ṣe onítẹ̀ bá ń gbọ́ pé Emefiele ó jí ti bí ó kó ti bí ó kó tọ̀hún ó náà gangan ó lọ́dọ̀ wọn nígbà lọ o Timi Frank ló sọrọ emikọ kọ́ o èmi kọ́ o ṣùgbọ́n kí ló ṣẹlẹ̀ gangan kí làwọn nǹkan tí Timi Frank tó yànnàná ẹyin èèyàn wẹ tó wá gbọ tuntun o ẹ bá ń gbọ ọrọ gbogbo kì í dá lórí alábàáhùn lórí ọ̀rọ̀ Emefiele yìí náà ni o ó lágbá ẹ jẹ́ kí n sáré o kí n gbé eyín débẹ̀ kẹ́yìn náà mọ bó ti ìròyìn kan èyí tó mọ̀ tó ń tẹ̀ wá lọ́wọ́ ó mọ̀ lámọ̀ tó níbi tí Timi Frank ṣe é mọ Timi Frank èyí tó fìgbà kan jẹ́ publicity secretary ìyẹn igbákejì publicity secretary fún ẹgbẹ́ APC ló sọ̀rọ̀ ó ní ẹ̀yin àjọ DSS ẹ jẹ́ ń tán ó ní mo fẹ́ já yín tán ni o ó ní kí dẹ̀ ní jíjá tí mo fẹ́ já yín tán <laughs> àwọn àjọ DSS ní bá wí o ó ní sẹ́rí Emefiele tẹ́ ẹ fi sáhàmọ́ yín ó ní àṣírí ètú tán ṣebí lánàá lánàá yìí ni wọ́n sì dákọ̀ mọ̀ngònú ṣebí nígbà òní ni wọ́n dárúkọ oníbùrúdì change àbí kí ló ń pè kan tán ní oníye tí Emefiele tó kó sọ́dọ̀ rẹ̀ ó ní ẹ̀tún wá gbọ́ tuntun o ẹ̀tún wá gbọ́ tuntun ó lájọ DSS ṣe Emefiele tẹ́ ń pariwo yìí ó nìkan kọ́ ọ̀ ó nìkan kọ́ ó ní àwọn èèyàn àwọn ògbólógbò tí wọ́n jọ ń ṣiṣẹ́ pọ̀ lórí wípé bí wọ́n ṣe fìyà jẹ ọmọ Nàìjíríà bí wọ́n ṣe gbogbo nǹkan tó jẹ́ ọ̀rọ̀ ọmọ Nàìjíríà táwọn wa ń kó pamọ́ tí wọ́n ń kó fẹ́ Emefiele ó ní àwọn èèyàn tẹ́ ń wò yìí ta ló dákọ̀ ó dákọ̀ wọn o ó ní managing director eh, ti Access Bank Mariam ó ní ògbólógbò gan-an ni òun gangan ló jẹ́ ògbólógbòó pàtàkì nínú àwọn èèyàn kan tí Emefiele ń lò ó tó dáko ó tó tẹ̀síwájú oníṣẹ́rí yìí ti ń bẹ ní ti ń bẹ ní access bank yẹn náà ó ní a a a a a ó lògbólògbó gbá àkàntì ẹ̀ lóhun ó ní ṣe é ràn méjèèjì yẹn tẹ́ bá ń gbọ́ àwọn abẹnugan àwọn amúgbálẹ́gbẹ̀ẹ́ Emefiele ó ní àwọn gangan nìyẹn o ó lájọ DSS ẹ tètè ẹ tètè ẹ lọ mú wọn o ẹ tètè ẹ pè wọ́n pé kí wọ́n wá wí tẹnu wọn wọ́n lẹ́jọ́ jẹ́ onítorí tẹ bá ń sọ̀rọ̀ ẹ wípé wọ́n kówó kan jẹ Emefiele ṣe kinní kan ó lé Emefiele nìkan ò dá sí ẹ Timi Frankie. òun ní ń sọ̀rọ̀ o ó lé Emefiele nìkan kọ́ ló dá sí ó ní sẹ́rí ìdánpè ní Mariam ẹ Olúsànyà tó jẹ́ managing director ẹ GT olóore o òre o ó ní ẹ tètè lọ mú un náà ó ní kan náà tó wá ń bẹ èyí tó jẹ́ ti access ó ní ẹ tètè lọ mú un náà ó lóun náà lẹ́jọ́ jẹ́ gbogbo wọn pátá ẹ ni wọ́n lẹ́jọ́ jẹ́ ó ń sọ fáwọn àjọ DSS ó ní kódà bó ti ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí ó láwọn méjèèjì tó ń dá akọ yìí ó ní wọ́n ń bẹ ní UK ó lóun kàn tiẹ̀ rí wọn tí wọ́n ń flẹ́ńjọ̀ ń bẹ̀ ó ní ẹ̀kàn tiẹ̀ ń sọ wípé possibility kí òun ó extend this term ní UK ó ní ń sọ o ó ní ń sọ o ó nítorí ẹ̀ ó níjọba UK eh, prime minister UK ẹ tètè bá tì wọ́n ta ó ní ẹ má jẹ́ kí wọ́n extend this term wọn o ẹ tètè tì wọ́n ta wọ́n lẹ́jọ́ jẹ́ńbí Hmm, bákan náà ó tún ní US ẹ̀yin orílẹ̀-èdè yìí ẹ ẹ má ṣàkóbá fún wa ẹ tètè gbogbo àwọn ọmọ wa tó wà tó wà lọ́dọ̀ yín pàápàá jùlọ àwọn manager director báǹkì gbogbo tí wọ́n ń bẹ lọ́dọ̀ yín ó ní ẹ tètè bá wa tì wọ́n ta Timi Frank ló ń sọ̀rọ̀ o tó ń sọ fáwọn àjọ DSS ó wá tọ́ ó ní kì wá sàwọn nìkan o ó láṣìírí kan tó ń bẹ lọ́wọ́ òun ó ní àwọn báǹkì ńlá mẹ́rin kan tó tún jẹ́ gbòógì tó ń bẹ nílùú ìbáyìí lọ́wọ́lọ́wọ́ tó jẹ́ pé àwọn tí wọ́n jẹ́ ọ̀gá wọn náà àwọn atẹ́bàǹgbà àwọn amúgbálẹ́gbẹ̀ẹ́ Emefiele ó láwọn gan ni ó ní gbogbo wọn ó ní àjọ DSS hmm, tẹ́ ẹ bá fẹ́ rí ọ̀rọ̀ yìí tẹ́ ẹ fẹ́ rí yanjú tí ó lójútùú dáadáa ó ní gbogbo wọn pátá ni ẹ máa pè ó ní níbi tá a dé dúró báyìí ó ní wọ́n ti fa gbùrù gbùrù sì ti ń fagbó ó ní gbogbo àwọn tó lọ́wọ́ ń bẹ̀ tí wọ́n fìyà jọmọ orílẹ̀-èdè nàìjíríà lórí owó wọn lórí gbogbo ntọ́mọ nàìjíríà kojú bẹ̀rẹ̀ látọ̀rí emefiele ó ní gbogbo pátá àjọ dss ó yá ẹ máa pè wọ́n kí wọ́n máa ro tẹnu wọn bẹ́ẹ̀ bá sì ti ń pè wọ́n táwọn ro tẹnu wọn tí wọ́n ń jẹ̀bi kí wọ́n máa sọ wọ́n sẹ́wọ̀n ó ní kí wọ́n máa sọ wọ́n sẹ́wọ̀n ni ó ní kódà òun tún gbọ́ wípé èyí tí wọ́n ń pè ní mariam tó jẹ́ ti eh, gt ó ní owó kan ń bẹ ó ní láìpẹ́ yìí ló ń gbọ́ wípé private jet méjì ló nìkan rà ó ní gbà táwọn ṣe owó tó fi ra private jet méjèèjì ó ní nǹkan bíi eighty million dollars ó ní lè rà á ó ní ẹ wá bá ń bi wọ́n léèrè ó níbo ló ti rówó ó nítorí ẹ gbogbo àwọn tẹ́ ń wò yìí wọ́n lẹ́jọ́ jẹ́ Emefiele nìkan kọ́ ló dáràn Emefiele kan ló jọ̀gá wọn ni ṣùgbọ́n àwọn eléyìí gangan la mú gbálẹ́gbẹ̀ẹ́ ó nítorí ẹ àjọ DSS etí yín mélòó ẹ tètè lọ́mọ kó wọn ẹ pè wọ́n kódà èyí tó wà ní UK ẹ tètè sọ fún gbogbo wọn kí wọ́n máa bọ̀ ó lóun kàn tètè gbọ́ tẹ́lẹ̀ pé ó dà pé ni wọ́n ti fún wọn ní invitation wípé tó bá di oṣù tó ń bọ̀ oṣù tá a fẹ́ mú yìí ọjọ́ kẹta ìyẹn Monday Monday tá à ń wò wájú yìí ó ní ìyẹn ọjọ́ kẹta oṣù keje pé wọ́n ti ná nìkan wá ó ní ìyẹn sì wà ní UK tiẹ̀ tí ń rìn káàkiri ní UK tí ń flẹ́ńdọ̀ ó nítorí ẹ̀ ẹ̀yin ti UK ẹ tètè bá wa tì í ta o ó ní ẹ bá wa tì í ó bẹ prime minister wọn ó ní ẹ bá wa tì í Timi Frank òun ló ń pariwo fáwọn àjọ DSS wípé gbogbo àwọn tó jẹ́ pé wọ́n lọ́wọ́ wọ́n sọ̀lú ìdí rádaràda hmm, tí wọ́n ba ẹkọ́nọ́mì wa jẹ́ tí wọ́n ń kó owó wa bó ṣe wù wọ́n ó ní wọn ò ní lọ lófo ó lọ ń dúró gan ó ní gbogbo àwọn àwọn dúró báyìí tàjọ DSS gbogbo ara gbogbo ọkàn làwọn fi dúró tì wọ́n wípé gbogbo àwọn tí wọ́n sọ orílẹ̀ sí kolombo tí wọ́n kó ọ̀rọ̀ orílẹ̀-èdè ó ní ẹ tú wọn láṣìírí ẹ kó wọn ta kárí gbogbo wọn Timi Frank òun ló ń sọ̀rọ̀ o tó ń bi àjọ DSS wípé ibi tẹ̀ kàn tí ẹ̀ ṣe dé yìí àti rí tẹ́ ẹ ṣe ẹ ti ń gbìyànjú ṣùgbọ́n gbìyànjú yín ò tí ì tó àfìgbà tẹ́ ẹ bá tó pe àwọn èèyàn tẹ́ ń wò yìí ó ní ẹ pè wọ́n ó lọ báǹkì míì kan tún bẹ tí wọ́n tún jẹ́ mẹ́rin ó ní gbogbo wọn ẹ pè wọ́n àjọ DSS ẹ tètè tètè kódà ó ní tẹ́ ẹ bá nílò òun báwọn information tẹsán kan bẹ lọ́wọ́ wọn tó ń yọ̀ǹda fájọ DSS tí wọ́n fi tètè rí ọ̀rọ̀ wọn tí wọ́n èrè ìyanjú. Hmm, Timi Frank tó fìgbà kan jẹ́ assistant publicity secretary fún APC ní sọ̀rọ̀ ó ní àwọn information tí ń bẹ lọ́wọ́ wọn káwọn àjọ DSS pé tó bá kàn ẹ̀ pé pé kò ń wá sọ àwọn nǹkan kan ó lóun rẹ́dì láti wá jẹ́ wọn Timi Frank ló ń pariwo wípé gbùrú tí wọ́n ti fa gbó rẹ̀ tí gbogbo ẹ̀ ti ń fara wọn pé àwọn gẹ́gẹ́ la mú gbálẹ́gbẹ̀ẹ́ àwọn àtẹ́mẹ́fẹ́lẹ̀ wọ́n jọ sowọ́pọ̀ láti jọ sọ nàìjíríà sí kólóbó ni ó nítorí ẹ ẹ jẹ́ kí sẹ́yìn kó máa lọ bẹ́ẹ̀ ó ní kí wọ́n máa lọ bẹ́ẹ̀ kí gbogbo ẹ̀ kó máa tẹ̀síwájú kí wọ́n máa kó gbogbo àwọn èèyàn wọ̀nyí ẹ̀yin èèyàn tẹ́ ẹ̀ tún gbọ́ ṣe ẹ̀ tún gbọ́ títí mi Frank tún sọ ó lọ́gàá GT Bank ó lò náà lọ́wọ́ ńbẹ̀ ó rìn yìí obìnrin bìnrin ni ó lò lọ́wọ́ ńbẹ̀ ó ti access náà ó níyẹn náà lọ́wọ́ ńbẹ̀ ẹ̀yin èèyàn bóò la ṣe rí sí ó ní kí DSS tètè pè wọ́n pé kán tètè pè wọ́n kán wá mọ̀ kán wá tó tẹnu wọn pé èyí tó bá ti tó jẹ̀bi ńbẹ̀ kán ètè ńlá mẹ́wọ̀n gbogbo ohun tó ní kí wọ́n gbà á kódà ó tún nìkan tó ra jẹ́ẹ̀tì méjì ẹ gbọ́ bò ní gbogbo ẹ ṣe rí ẹ̀yin èèyàn ẹ sáà mọ́ bá ń pín ẹ mọ́ bá ń ṣíà ẹ̀ kó tẹ gbogbo àwọn èèyàn láà gbòòrò <laughs> ti ń fagbó bẹ́ẹ̀ ni o kọ́lọ́n kó mọ́ ọ sọ wa bẹ́yìn ò bá ti sọ̀scribe sórí ìkànnì wa lórí YouTube ẹ má gbàgbé ẹ tètè kẹ́ mọ́ bá mọ́ míìsì kankan latest information ẹ sọ̀scribe kẹ́ ẹ sì tan notification bẹ́ẹ̀ yín lẹ̀ kẹ́ ẹ lè mọ́ gbádùn àwọn update gbogbo ó bá jórí Facebook náà ni ẹ follow wa ń bẹ̀ Araba TV kẹ́ ẹ tan notification yín kẹ́ ẹ tàn án lẹ̀ kẹ́ ẹ lè mọ́ gbádùn gbogbo àwọn tuntun táwọn mú wá bó bá dẹ̀ jórí tiktok náà ni a wà ń bẹ̀ lónígbẹ̀dẹ̀gẹ̀ <laughs> fún yín ẹ fọ́lọ̀ wa ń bẹ̀ náà kẹtàn notification yín lẹ̀ orí twitter náà ò gbẹ́yìn o araba tv náà ni a wà ń bẹ̀ àwa wà fún yín lọ́jọ́kọ́jọ́ gbogbo ẹ̀ bí wọ́n bá ṣe ń lọ láyìíká wa àti gbogbo ìlú wa gbogbo ẹ̀ pátápátá làwọn ò mọ̀ mú wa fún yín gẹ́gẹ́ bí ìlérí tá a ṣe wípé àníjójú wa ó fọ́ bẹ́ẹ̀ la di sí gbogbo àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ káàkiri ìlú wa ẹ ṣé o bó ṣe ń lọ.